Elédùmarè mo kàn fẹ́ léyìí ṣe ká fi fi àsìkò sílẹ̀ fún ẹ̀yin èèyàn wa láti darapọ̀ mọ́ wa ni ǹjẹ́ ẹ káalẹ́ o ẹ̀yin tí ẹ wà lápá ọ̀dọ̀ wa ní àyìn ẹ wá káàsán ẹ kú àfẹ̀mọ́jú ẹ káàjìn ẹ kú ìyálẹ̀ ẹ kú gbogbo àsìkò yòówù tí gbogbo ẹ̀yin èèyàn wa náà wà lápá ibi tí kò wà wá bá wà láṣẹ Elédùmarè ebi ò ní bá wa. àti kí àti mu òsì ní ní alára bákan náà mo tún kí ẹ̀yin èèyàn wa pé a kú pọ̀pọ̀ sí sí àyájọ́ ọjọ́ òṣìṣẹ́ tòní ọba mi òkè òní jẹ́ kí iṣẹ́ wa ó dì ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo iṣẹ́ tà ń ṣe báyìí lolódùmarè á bá wa fi ìbùkún sí àtiwárí ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ́ láṣẹ ìdùmarè ṣé yín tẹ́ bá ti ṣe àṣeyẹ tán ẹ mú ọwọ́ ẹ tẹ báyìí ẹ fi bọ́jú kẹwàá gbé ẹ̀mí kálọ́ ire lójú owó rí ire ní gbogbo lójú wa máa rí ní gbogbo ìgbà olúwabùkọ́lá adélékè yín náà rèé alákàsù èdè mo kí wa pé àpò àsìkò àpò ìrojú ara wa mèyọmí ìyá wa princess adédèjì ọláìdé wọ́n ṣàṣẹ wá bẹ́ẹ̀ ni ìbá ṣe wíwù náà ni ó ṣe torí bọ́mọdé bá mọ̀ṣẹ́ lọ́wọ́ á ní kó ṣe ọgbà bá mọ̀ṣẹ́ lọ́wọ́ báyìí wọ́n á ní kó ṣe ṣíṣe ṣíṣe báyìí ni tìlákọ̀ṣe ọṣẹ ṣe mọ́ mi ọṣẹ yóò ṣe torí wípé kẹ̀kẹ́ ló ní ó kàn wá lára ọṣẹ ló ní ó ṣe mọ́ wa lára mọ́tímọ́tí pàṣẹwíù náà ni ó rí láṣẹ Elédùmarè ẹ jẹ́ kí n wá lọ ibi tí mò ń lọ kì í mọ́ dá wa lágara mo ní mo fẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò ìtàn dòwe kan èmi á pa ìtàn ọ̀hún ẹ̀yin á wá wo àwọn òwe méjì ló wà nínú ìtọ́dòwe tí mo fẹ́ ká gbé yẹ̀wò lálẹ́ yìí wọ́n ní tó bá jọ òun làá fi wé òun èpo ẹ̀pà ló jọ kó sí ẹ̀ lérí èmi ò ní lantí mo kíyèsí tó ń jáwọn ìrìn nílẹ̀ tí mo torí ẹ̀ mú òwe yìí jáde mi ò ní là mọ́lẹ̀ àmọ́ mo mọ̀ wípé olóye ènìyàn ọlọ́gbọ́n pàtàkì ti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ wa tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa níkànnì nítorí náà mo nígbàgbọ́ wípé ẹ lè fòye gbé e àmọ́ oore tí mo tún wá ń bẹ̀ yín tó jẹ́ oore pàtàkì tí ẹ lè ṣe fún wa lójú òpó yìí ni kí ẹ bá wa tó tàn kálẹ̀ yẹn ni pé kẹ́ ẹ ṣí ẹ̀ ẹ tàn kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ náà ó lè mọ̀ ṣé ẹ mọ̀ wípé ìgbéga èdè àṣà àti ìṣe wa òun ló jẹ wá lógún lójú òpó yìí ẹ jẹ́ kí n wá lọ bí à ń lọ kí á mọ́tò bí àwíjàre mú tọ́ tán lẹ́nu ní ayé àtijọ́ ọ̀rẹ́ kò rí kò sùn kò rí ni kò jẹun kò gbúrò ẹni kò lè dára gbé ó ní ìjàpá àti ìgbẹ́jọ ń ṣe ọ̀rẹ́ wọn wá mínú débi wípé àwọn èèyàn máa wò pé ìjàpá àti ìgbín tí wọ́n ń ṣe ọ̀rẹ́ yìí kí gangan ni wọ́n fi ṣàwo ọ̀rẹ́ wọn tó fi jẹ́ wípé wọn èyí fìgbà kankan jẹ pínyà àyè máa ṣe ìyá wa princess adédèjì ẹ ti bá wa tàn kálẹ̀ ẹ ṣeun láṣẹ ilédùnmarè ìrètí yín náà ò ní wà lójú kan ọlá yín ò mọ rẹ wájú ni ẹgbẹ́ ń padà sórí ìtàn tí à ń gbé yẹ̀wò a ní ọ̀rẹ́ kòríkòsùn ní ìjàpá àti ìgbé ọ̀rẹ́ wọn ò ń wọ̀ débi wípé àwọn sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kàyéfì pé bo wọ́n ti jọ kòólà tí è di wípé ọwọ́ wọn ku ọwọ́ débẹ̀ àmọ́ ṣé ẹ mọ̀ wípé ojú ti ọ̀rẹ́ ẹ̀ ní ojú òtì mí onítọ̀hún gan ni bàbá ńlá aláìlójútì bí wọ́n ṣe jọ ń ṣọ̀rẹ́ ìjàpá ìgbín láǹfààní àti tètè bímọ ó tètè ń ṣàbíamọ àmọ́ ìjàpá tó ṣọ̀rẹ́ rẹ̀ ń tiẹ̀ àgbọ̀n dáńdáńdá yá ló wà ìgbín wá wò pé kọ́ọ̀nù ẹ̀hún náà lè láàrò ní tóun ó ṣe ni pé kóun ó mú àkọ́bí ọmọ òun obìnrin tó ti bàlágà kó o fà lé jàpá lọ́wọ́ kó lè mọ̀ ṣàbíamọ nílé ọ̀rẹ́ òun ṣé ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá wá lẹ́ni tó fúnni lọ́mọ ni òfẹ́ kákàkùrù bí iṣu ìjàpá náà sì mọ iye oore tọ́rẹ́ rẹ̀ ṣe fún un ó sọ fọ́rọ̀ ẹ̀ pé òun ó gbìyànjú òun ó ṣakitiyan láti rí wípé ọmọ tó fòun yìí èèrà ò ìyà kankan ò jẹ́ àmọ́ ẹ mọ́ gbàgbé ara àwọn àwòmọ́ tí wọ́n máa fún ìjàpá nínú ìtàn àtẹnudẹ́nu ní gbogbo ìgbà ìjàpá leléyìí àríṣẹ́ mọ̀ ṣe ni tipẹ́tipẹ́ ń di oko rúrọ̀ rán di ìsásùn ṣíṣe koro gígé ọ̀fẹ́ òwe ti ara àwọn tí ìyá àgbà fi mọ́ bú wa láyé ìgbà tá a kéré nu nǹkan ògòdò sẹ́nu lámú ìjàpá leléyìí kò lápá àṣẹ kò sí iṣẹ́ kankan tí ìrọ̀ lọ́rùn ó sì ti wá lóbi ilé leléyìí iṣẹ́ mọ̀ pé èyí lóbi kó mọ̀mọ́ wá nítorí ìyàwó tó fẹ́ ó jẹ tó láti gbéyàwó òtẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro òun náà wá ń gbìyànjú pé kí lòun ní láti ṣe táyì aya tí wọ́n fi ta lọ́rẹ́ kóun ó lè láàrọ̀ láyé tẹbi òfin ní ìlú pa ó wá di wípé ẹni tó jọ̀rẹ́ rẹ̀ tó bímọ èyí ò já kíkanjú tó ṣiṣẹ́ dáadáa ìjàpá jọ̀lẹ ìjàpá wá máa lọ kó ìgbín lóru yóò lọ mọ jíṣu wà tó bá ti wá wá kò sọ fúyàwó ibi tó ti ń ríṣu ṣé ẹ mọ̀ wípé ẹni ó lóko lóbi mọ̀ obì ò mọ adóko mọ́ kò mọ adóko lọ́ọ́ jalè ó ṣàmọ̀ pé baálé òun adágbére pé òun lóko yóò sì padà dé yóò ṣù bọ̀kùà bọ̀kùà dé òun á jẹ sísè yóò gùn gígún níyán wọ́n ṣàgbégbé ayé wọn lọ báyìí àmọ́ ní gbogbo ìgbà nìgbìmọ̀ kígbe pé olùdóhùn ó gbádùn tó ń bá gbìn mọ̀ pé ẹni abásùtì náà là á jagun pálù ìjàpá náà ni ó tún gbogbo ibi oko òun bí ẹ ṣe ń bí à ń jẹ ni à ń já èrè owó tó ń ṣe wàhálà bí tó yẹ kó wò ó jèrè àwọn olè òjò wò ó gbádùn kankan ìjàpá ò ní kó mọ ní sùúrù náà ni yóò rí ń jọ ṣe mọ̀ wípé kò ní fẹ́ fún ní àbá tó lè ṣara rẹ̀ ń jàǹbá àmójọ pé àmì ara náà ń sọ fún ìbí pé ẹni tó ṣe pé bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ lọ àbá oríṣi àbá kan náà ní dání gbogbo ìgbà òwò wà nǹkan ní ìṣe kò wá fọ̀rọ̀ lọ jàpá mọ́ bí wọ́n bá jọ wà papọ̀ kò sọ̀rọ̀ pé olè ń débi oko òun fún jàpá mọ́ ọkàn ìjàpá ti balẹ̀ pé ìwé ti gba kámúnú àmọ́ wá ṣe lọ́jọ́ kan ìjàpá lọ bẹ̀ẹ́ oko ìgbé bí ṣe máa lọ ó ti wá ó ti kó gbogbo ohun tí yóò kó níbi títí ń bọ̀ báyìí àfi pé ló tẹsẹ̀ bọ bínú o ara àwọn ségesège náà bá ibi àwà náà lẹ́rí ó wá wò pé à bóò láti ṣèyí sí ọ̀dà ó ṣàkóónú tàkúté ibi abádẹ́nu kíkó tí jàpá kó sínú tàkúté yìí ibi títí ń jànà ìrìn kó lè bọ́nú tàkúté ibẹ̀ nìgbédébà ńgbà gbédébà ó wá wò pé ńgbà tí ó wojú olè tí ń jànà ìrìn nínú tàkúté ó rí i pé ọ̀rẹ́ òun ni inú bíi pé ah ìwọ lòun lòun wá sínú oko òun abájọ tó fi jẹ́ pé gbogbo ìgbà tí n bá fọ̀rọ̀ lọ àbá kóhùn ó ní sùúrù kówó máa wo lè ń ran náà ló máa dá fóun ní gbogbo ìgbà eléyìí tó o ṣe yìí o o ò ní lọ ó dàbí pé eléyìí ṣe dáadáa gẹ́gẹ́ bá ṣe ń bàbọ ìgbé bá mú ìjàpá ó bá ṣàwọ ṣe é mọ̀ wípé ó ti kónú irun tàkúté náà agbára rẹ̀ ti di agbára rẹ̀ ti lọlẹ̀ kò sí pàkàkà tó fẹ́ jà mọ́ tàkúté ti mú ipá rẹ̀ ti pin ìgbébágbé ó mú lọ sí oríta níbi tó jẹ́ wípé gbogbo àwọn tí bá ń lọ sọ́jà ni wọ́n mọ̀ rí i ó ṣàṣọ ìjàpá mọ́lẹ̀ òun sì mú un tó jí oṣù mẹ́sẹ̀ rẹ̀ náà kí wọ́n lè rí i pé ihun tó jí rèé o tá a fi pè lólè báwọn àwọn ọ̀dà ṣe wá lọ náà pé ìjàpá èèyàn burúkú ni ọ́ aláìmoore ni ọ́ ládùúgbò oore tí ìgbín ṣe ọ́ ìgbín ṣe olóore ó fún ọ ló bí lọ́mọ rẹ̀ òwà tí ó yọ ọkọ àná rẹ ló yẹ kó o ti jí i jalè wọ́n ṣáàbù ẹni tí ó tutọ́ sí i láa ẹni tí ó bu yèèpẹ̀ tí ó dá lù ú gbogbo wọn ṣáà tẹ́ báwọn ìjàpá sà ń wò pàkó bí eku tó gbárùsà ṣé ẹ mọ̀ wípé ilẹ̀ ti mọ́ bá ọwọ́ pálábá rẹ̀ ti ṣẹ́gi kò sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ ó ti di ẹ̀sìn gbogbogbò ẹ̀sìn gbàgede nígbà wá di wípé ó di ìyálẹ̀ta ṣé ẹ mọ̀ àsìkò tá à ń pè ní ìyálẹ̀ta èyí ò lọ́wọ́ aago mọ́kànlá sáago méjìlá àfẹ̀mọ́jú làwọn èrò ọjà fi lọ ọjà àmọ́ lọ́wọ́ ìyálẹ̀ta òun kálukú ti wà lọ́jà ilẹ̀ dá ìjàpá wa bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ ìgbín pé ó ti wulẹ̀ ó ti fi májèlé èkúsò ńlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fọ oṣẹ̀ sí gbogbo ìwọ ọjà ló ti rò ń pò ń jalè kúkú mò ń lọ sí ilé ọba kọba ó dáṣẹ ìbí àti wọn bá fẹ́ dá fóun dúpọ ó ṣe wá sò mọ́lẹ̀ bí ewúrẹ́ ìlọ ìjàpá ìmínírọ o yòówó ó ṣáfi ìyà jẹ ó ti fìyà jẹun ṣé ẹ wípé ẹni dá ti kígbe olè lé lórí kò síbi tóun dé bóun ò jalè mọ́ láyé òun ọkọ̀ olè ti darí ọkọ̀ ọ̀hún títí láéláé ni ó ti fẹ́ ká yóò rẹ́sí òun ayé sì ti rẹ́sí òun fi òun lẹ̀ jẹ́ kó mọ bá tó ń lọ ẹgbẹ́nirọ́ òun ò gbà ó bẹ́ẹ̀ ó ṣàkàwé ó pààrọ̀ wà ìgbín sásọ ó sọ bí kọ́ ni o ó ti kọ̀ ó darí wálẹ̀ níbi ọkọ̀ tí nígbà wá di ìrọ̀lẹ́ táwọn èrò ọjà ti ń bọ̀ ó kù díẹ̀ káwọn èrò ọjà ọmọ darí níjàmbá tún ní ṣé àwọn tí wọ́n rí mi gbà tí mò ń lọ tó tí wọ́n ń lọ ọjà tó tún jẹ́ kí wọ́n bá mi lórí so ni tí ẹ̀jẹ̀ kò wò ó ṣe ìjà ìgbínírọ́ o alẹ́ sí tòní yìí ó ṣe látàárọ̀ dalẹ́ ni ṣe mọ̀ wípé Orísun ló wà kò ságbára tó fẹ́ ṣe ló bá gba kámú ní bá wó papò àwọn ará ọjà tó wá ń bọ̀ láti ọjà wọ́n wá rí rí wọ́n tún wá bá ìjàpá lórí so wọ́n wá bí ègbé dákun sórí so àtàárọ̀ tó o so ní ìní àbó o ṣẹ̀ṣẹ̀ so ní ìṣe ìrọ̀lẹ́ yìí ṣé ẹ pé bí ò mọ bí wọ́n ń bọ̀rọ̀ lọ ìgbé tó gbá pa òkè ó ní látàárọ̀ tí wọ́n ti so náà ni àtàárọ̀ tó o ti so òun náà ló ṣì wà lórí ìṣó títí dìrọ̀lẹ́ ìkànnìyàn o ìkànnìyàn ó mọ̀ wípé ẹni tẹ́ ẹ ti kígbe olè lé lórí ó ti ní májèlé eku lára tẹ́lẹ̀ bí ò bá sọ káàkiri náà májèlé eku tó ti ní lára ni ó fẹ́ẹ̀ kan pa torí gbogbo ibi tó bá rì sí ó jalè kò jalè o lè dé ewu ó fi júwe rẹ̀ ẹni tí ó mọ ọkọ rẹ̀ gangan ò wọ́pọ̀ mọ́ ẹni tí ó mọ fi nǹkan burúkú tó ti ṣe tí ó mọ fi júwe rẹ̀ ló pọ̀ bó bá ti kọjá ìyá sákìsẹ ti wọwọ yín ìyá àbùkọlẹ wọ báàgì yín tí nǹkan ò tí ì dé ń bẹ torí wípé o ti tọ́ka rẹ̀ lólè gbogbo wá sì ti mọ̀ lólè kí wá lábùrọ̀ tó wá pa ń gbà tí bó o bá mọ̀ wípé o fẹ́ gbàjọra o fẹ́ gbàdájọ́ ẹ bóyá kó o gbé láàfin ọba ni kọba wá ṣèdájọ́ ohun tó yẹ fún un ní ìsìn báyìí tó o sọ móríṣo tó bá kú sóríṣo ìwọ náà ò ní lọ ìwọ náà gbọ́kàn torí wọn ò máa júwe wípé ìwọ ló pa ẹnì kankan ò sì láṣẹ láti pa ẹnì kejì láì ṣe wípé ọba bá dájọ́ pé òun tó ń jẹ̀bi pé kan pa á báyìí ló bá di wípé ṣé ẹ mọ̀ pé jàpá ní wó pàkó tẹ́lẹ̀ ló bá di pé ìgbélókù tí ń wó pàkó ìjàpá títí ń bẹ̀bẹ̀ títí ń bẹ̀bẹ̀ títí ń pàwọ̀ wà tẹ́lẹ̀ ọ̀nà ìwà padà rẹ́nu sọ̀rọ̀ sí mi tátítá ẹbí mo ti bì kápò o ti bẹ̀bẹ̀ ńgbà wọn ti bì ọ́ ni ìjàpá wulẹ̀ ti ṣẹ̀sí ẹ̀sìn òní ò mọ̀ bá kí ìbáwá ọmọlẹ́sìn tiẹ̀ àmọ́ ní ìsinyìí o ti ṣe é ṣe é ṣe débi wípé àwọn tí wọ́n bú jàpá lálọ́ ni ẹ wá padà ń búwọ́ náà báyìí ẹ̀sìn tó olóòfẹ́ fi ṣe èèyàn ẹ̀sìn ọ̀hún ti sẹni tó fẹ́ fi ṣẹ̀sìn tán ó ti padà wá báwọn gan tó ló fẹ́ fi yàn ṣẹ̀sìn ẹ̀sìn tá a fẹ́ fi sẹnìkan ó wá sẹni ẹ fẹ́ fi ṣẹ̀sìn tán ó tún fọ̀fẹ̀ rẹ̀ ó wá dọ́dọ̀ tiẹ̀ bọ́ ọ bá wá wò gan báyìí bọ́ ọ bá kíyèsára tọ̀dọ̀ tiẹ̀ gan wà tún wá ju ti ẹni ó fi ṣẹ̀sìn láàárọ̀ lọ ló bá di pé ègbín títí ń gapá tí gbogbo ayé ti ń kí tẹ́lẹ̀ ó bá di pé òní ń wó pàkó ibi ìtàn ń pín sínú nínú ìtàn tí mo sọ yìí òwe méjì ló yọ nínú ẹ̀ mo wò pé ká má ṣe wípé a máa ṣe ní ọ̀sẹ̀ bọkẹ́bọ jẹ ó yẹ ká tiẹ̀ mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa náà lóòótọ́ àti òdodo olè fi òye gbé ń tà ń wí ojú òpó tẹ́ pè sí. Si òun náà ni Odo zero eight one Odo ẹ̀jọ ọ̀kan àrùn ẹ̀ta òdo ẹ̀ta ẹ̀sán ọ̀kan ẹ̀rin àti ẹ̀jọ ìyẹn ni zero eight one fifty three oh three nine one four eight nínú ìtẹ́dọ̀wé tí mo sọ yìí òwe wo lẹ́yìn rí fàyọ́ ń bẹ̀ ẹni tí èèyàn méjìlá fẹ́ kó sọ torí òwe méjì olóyún ẹ jẹ́ kí n ṣe báyìí kẹ́ lè rí àǹfààní láti rí òǹkà ìpè ọ̀hún bẹ́ẹ̀ ni ẹ wàá sọ òwe náà báyìí ẹ pè sórí ètò báyìí zero eight one fifty three oh three nine one four eight ó ní òǹkà ìpè tí ẹ fi lè kàn sí mi tààrà báyìí táwọn olólùfẹ́ wa náà sì gbọ́ mo fẹ́ ṣe ní gbangba làṣáta tí òfin ní dàbí ẹni wípé èmi ni mo mú àwọn èèyàn kan tí mo kàn fún wọn ní ẹ̀bùn ìpè káàdì aláàdọ́ta náírà tí wọ́n ní ká fún wọn yìí ẹ pè káwọn èèyàn wá ó gbóhùn yín wípé ẹ̀yin fúnra yín lẹ sọ kì í ṣe wípé bóyá èmi ni mo sọ sí yín lẹ́nu àbí èmi ni mo pè é òǹkà ìpè tí ẹ pè sí náà ni zero eight one fifty three oh three nine one four eight òwe méjì ni a lè yọ nínú ìtàn yìí kí ni òwe méjèèjì ẹyọ kan fún èèyàn kan ẹyẹ kí n máa bí alábí a ṣe ń retí pé ẹ ń kọ́ sójú ìwòran ni mo ní kí ẹ pè wọlé kí ẹ sọ lórí aago kí ẹ pè wọlé ká ẹ sọ lórí aago bí a ṣe ń retí ìpè yín ẹ jẹ́ kí a máa kí àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ wa tí wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ àtẹ̀ránṣẹ́ tí wọ́n ti fi ránṣẹ́ sí wa mo ti kí princess adédèjì ọláìdé ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa ó kí ń bàbá ẹ kí wa kú iṣẹ́ takuntakun ọlọ́run ní ṣe èèyàn gbìyànjú ni o ẹ ṣeun o princess fún bí ẹ ṣe bá wa tọ́ kálẹ̀ hello ẹ kálẹ́ o èèyàn ní pàtàkì. àdúgbò ìyá wa ẹ kú ètò. àwa mọ̀lélẹ́ ọlọ́run ní ìtò. àmì àṣẹ ìdùmarè àmì àṣẹ ìdùmarè ṣàlàáfíà ẹlẹ́yìn náà wà lápá ọ̀dọ̀ yín. olúwa ṣeun. àmọ́ ló tó jẹ jáde nínú ètò tí ẹ ṣe ni pé eégún àtẹnuta ń abẹnuta náà rẹ. ṣé ẹ lè pàdánwò fúnra yín? <laughs> ẹ ṣeun ẹ ìfẹ́ èdè abínibí wa. àmì ládùúgbò ìmọ̀ wa ò sì ní í fọ́ ẹ ìfọkànsí ẹ a fi a máa fi ètò bó o láṣẹ wá fi káàdì ìpè ti yín ránṣẹ́ báyìí. màá ṣètò màá ṣètò. ẹ ẹ ẹ kàn sí wa ibi tí a bá tẹ bá fẹ́ kí a bá yín fi sí. ẹ ṣe púpọ̀ o. ẹ wọ́n ní èébú àlọ́ ní táwọn àbọ̀ ní tànà rẹ̀ ṣé ẹ mọ̀ wípé ẹlòmíì tún ti ń pè o. hello. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ fètò. ẹ ṣe ọlọ́run ọba ló ń tó èèyàn ń gbìyànjú ní o. ọlọ́run tàgbà ń bẹ̀ fún. àbí o ẹ ṣeun púpọ̀. ẹ pọ̀ tèmi ni ọ̀gbẹ́ni adéníyì. ọ̀gbẹ́ni adéníyì láti ìlú wo. láti ìlú ìbàdàn. láti ìlú ìbàdàn ìbàdàn ti ara yìí. bẹ́ẹ̀ o. àdúgbò ògbó. ní àdúgbò sọ́yò. àdúgbò sọ́yò àwa ará sọ́yò o. àlàáfíà la wa. ọlọ́run ṣe ìgbé àlàáfíà náà la máa gbé o. àbí o. wọ́n ti mú òwe kan ń bẹ̀ ó kù òwe kejì. wọ́n ti sọ fún wa wípé èbú àlọ́ níta ń àtàbọ̀ níta náà rẹ̀. bàbá wa láti sọ yóò mọ̀ parí ọ̀rọ̀ tí wọ́n fi lọ ṣé ẹ mọ̀ wípé ẹ jẹ́ kí n máa ṣàlàyé ti eléyìí tí ọmọọba Sọ́balójú láti Niger Republic náà ti làwọn ti pè èébú àlọ ni ta ẹ mọ̀ pé nígbà tí wọ́n ń lọ báyìí àwọn alábàáwọn ní èyí ìjàpá ó ní gbogbo àwọn ará ọjà ń bú pé èèyàn burúkú ni ọ́ ní tó ṣe ò dáa àmọ́ ńgbà tí wọ́n fi máa padà bọ̀ àna rẹ̀ tó so mọ́lẹ̀ eyín ìgbín òun ló kù tí wọ́n ń bú pé kí ló dé ó ti sòyàn látàárọ̀ ó sì sòyàn láti àárọ̀ títí di alẹ́ tó o fẹ́ kó kú sórí sòní èébú àlọ́ ni wọ́n fi bú alábàáhùn táàbọ̀ àna rẹ̀ tó so mọ́lẹ̀ ni wọ́n fi bú ó wá ku òwe kan nínú ìtàndòwe tí mo sọ fún wa lálẹ́ yìí kí wá lòwe kan ọ̀hún bàbá wa tí wọ́n pè láti sẹ́yò yẹn wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ wọn wọn parí ẹ̀ ẹ̀ẹ́mẹyọmí sọmọ ọ̀wọ́ bá òkè sísọ́ọ̀bù sọba lójú ẹkú ètò ẹ ṣeun ọlọ́run ọba ní tòó ẹ̀gbọ́n mi pàtàkì adéníyì ike o àwọn náà kí wa kú ètò ọlọ́run ọba ní ń tò ó ẹ ṣeun púpọ̀ ó kí n bàbá sọ wípé ìran aláṣejù kì í porúkọ dà orúkọ baba ńlá wọn ni wọ́n sì ń jẹ́ bàbá ṣetẹ́ ẹ wà lójú ọ̀nà àmọ́ kì í ṣe léyìn òní mò ń sọ aláṣejù báyìí ìtẹ́ ni ìtẹ́ gbogbo ní téèyàn ò bá ṣe kéèyàn ó ṣe níwọ̀ntúnwọ̀nsì àṣejù bàbá àṣetẹ́ ẹ ṣeun ẹwà lójú ọ̀nà àmọ́ kì í ṣe tí mò ń wá nù ìyá wa princess adédèjì ní àwa kò sí ní nàìjíríà ni kò ṣe rọrùn láti pè àmọ́ ó dùn wá torí a ti béèrè pé ṣé ká tẹ́tí bí kí àwọn èèyàn tó máa ṣèkà tẹ̀ síbí kí àwọn èèyàn tó máa tó máa kọ tàbí pè wọlé ju gbogbo ẹ̀ lọ mo gbádùn ètò yín Èdùmàrè á máa fún yín ṣe àṣẹ Èdùmàrè láṣẹ Elédùmarè ẹ̀yin náà wà ní gbéṣájú ẹ̀ kéré oko délé lágbára Elédùmarè gbogbo iṣẹ́ tẹ́ ẹ fọwọ́ yín ṣe orí ìdúró tẹ́ ìdúró tẹ́ ẹ fi ṣiṣẹ́ náà lẹ́ẹ̀ jẹ ẹ̀ ní jẹ́ ní orí ìdùbúlẹ̀ lágbára Olódùmarè ó dàbí pé kí ló ṣojú òpó yìí ṣé ká jẹ́ ká kọ́ sójú òpó ó já ń bà náà ẹ tọ́wọ́ ẹ̀ bá ti yá jù láti tètè kọ́ ò láàgbà fún kí ni òwe kejì tó yọ nínú ìtọ́dòwe tí a gbé yẹ̀wò lálẹ́ yìí ẹni tó bá ti kọ́kọ́ kọ́ sójú òpó òun náà láàgbà yòókù gbà ó jọ wípé àti pè wọlé yẹn fẹ́ ó fẹ́ làtàbọ̀gì bákanbákan ìyá wa sì ti fi ẹ̀sùn kàn wá báyìí pé àwọn ò rí àyè pè wọlé nítorí náà ẹni tó bá ti kọ́kọ́ yáwọ́ láti kọ sí ojú àmì àríwísí ìyẹn comment section àwọn ni a gbà wọlé orogún ogun orogún ogun dẹ̀bìtì àyà irọ́ kì í ṣóhun wọ́n ní èébú àlọ́ ní taun àbọ̀ ní tàná rẹ̀ bó wá ní àná mo dẹ̀ ti ṣàlàyé eléyìí pé torí pé ńgbà tí wọ́n lọ láàárọ̀ wọ́n gún ìjàpá àmọ́ nígbà tí wọ́n ń bọ̀ ń rọ̀lẹ́ torí pé àná náà ti kí àṣejù bọ́ àná ni wọ́n bú ó dàbí pé alàgbà tí wọ́n pè wá láti sọ yóò máa fún bóyá kí n wulẹ̀ fún wọn torí ó dàbí pé ṣòro mọ̀gànmọ̀gàn àwọn ẹ̀rọ ìkànsíra ẹni orílẹ̀-èdè yìí ló fa kínní wọ́n ń sọ̀rọ̀ lọ ní ojú òpó oúnjẹ ìdáhùn rẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ yí àná gbìn ẹ máa gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà míì tán bá rí wípé èèyàn méjì tí wọ́n súnmọ́ra wọn ìjà wá dé wá di wípé ẹnì kìíní tàṣírí ẹnì kejì pé ẹ ṣe o mọ̀ pé lọ́jọ́ kìíní oṣù kejì ó wá kọjú sí mi pé kí n yá olówó wọ́n wá wò pé áá ọ̀tọ̀ọ̀tọ̀ yí àná gbìn wípé ọ̀tọ̀ọ̀tọ̀ pọ́jà náà rẹ ló só mọ́lẹ̀ látàárọ̀ dalẹ́ bí ìbá wá ṣàná rẹ ń kọ́ ó pa láìmọdélé ọba ni òwe kejì tó yọ nínú ìtàn ọ̀nà àwa tí a bá súnmọ́ àwọn àgbà dáadáa ẹ̀ rí pé bí èèyàn méjì tó súnmọ́ra tó wá rí i pé ìjà wá dé láàrin wọn gbogbo àwọn àṣírí tí ò yẹ kí wọn ó tú síta wọ́n bẹ̀rẹ̀ sí ní tú síta wọ́n wá wò pé áá nígbà tó o lè tú àṣírí ẹni tẹ́ ẹ jọ súnmọ́ra tó báyìí tó bá wá ṣe pé ń tó mọ̀ rí ní kọ́ kí lè ó dàn wò pé ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́jà náà rẹ ló so mọ́lẹ̀ látàárọ̀ dalẹ́ bí kì í bá wá ṣàna rẹ̀ ń kọ́ o ṣọ́ọ̀bẹ lórí láìpẹ́tẹ́lé ọba ni ẹ rí wípé àṣà Yorùbá kún ó sì ní àwọn ẹ̀kọ́ pàtàkì tí àwọn Yorùbá máa ń tí àwọn àgbà ìbílẹ̀ máa ń kọ́ni láti inú àwọn ìtàn dòwe púpọ̀ nínú àwọn ìtàn tí à ń pa ló ní òwe tó bí ọ̀kọ̀ọ̀kan wọn tí a bá sì tú àwọn òwe yìí délẹ̀ a rí wípé kò sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ wa lásìkò yìí tó jẹ́ tuntun àfẹ́lẹ́ ìta abákànfẹ́ máa pọ́n wọléwé fúnra wa ló kù nítorí náà ẹ rí i pé béèyàn bá ṣe nǹkan tí ò dáa kò sẹ́ni tó ní ká fọwọ́ ra lórí ẹ bá wí ẹ jẹ́ ká yóò mọ̀ wípé ẹni báyìí ní tó ṣe ò dáa ẹ sì fà lófin lọ́wọ́ kẹ gbójú yín kúrò ń bẹ̀ àmọ́ kẹ́ ẹ wá pé n tó ṣe ò dáa dípò kẹ́ ẹ wá kẹ́ ẹ tún mọ̀ wá ṣe kíníkì ẹ wá wò pé a ọ̀tọ̀tọ̀ pé ẹ ti jọ láṣepọ̀ rí ọ̀tọ̀tọ̀ pé ẹ ti jọ mìpọ̀ rí ọ̀tọ̀tọ̀ pé ẹ ti jọ mọ̀ra rí rẹ ṣe báyìí bẹ́ẹ̀ bá wá mọ̀ra rí ńkọ́ ṣe é pala ìgbèdélé ọba ni ẹ kò yé gbé pẹ̀lú eléyìí ni a fi mọ́ dágbére fúnra wa lónìí ẹnì pọ́pọ́ náà ló ní agbéná wa tòsí báwọn oníṣẹ́ náà ò bá ṣe fi mọ̀nàmọ̀nà tí wọ́n ba ètò jẹ́ fún wa lónìí nù àmọ́ a dúpẹ́ pé iná ọba ló ṣe mọ̀nàmọ̀nà àwa náà tètè mọ́nà ní ìpọ̀n àsìkúlẹ̀ débi tí à ń lọ ẹ má gbàgbé pé mo rọ̀ wá ẹ tún bá wa tọ́ kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ káwọn náà ò lè mọ̀ nípa ohun tí à ń ṣe gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá àtàtà èdè Yorùbá èdè tó ki tó kún tí ó sì nílò àròjinlẹ̀ ni àìtúmọ̀ ọ̀rọ̀ Yorùbá lérèfé ó nílò àròjinlẹ̀ pẹ̀lú eléyìí ni màá fi àmú kí n tó dágbére fún wa ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa lójú òpó ìyàtọ̀ sí àwọn ètò tí a ṣe ní ojúkorojú báyìí a tún máa ń ṣe àgbéjáde àwọn iṣẹ́ àkànṣe ìyẹn documentaries àwọn iṣẹ́ àkànṣe a máa tún ṣe àfihàn wọn lójú òpó yìí nítorí náà ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ wa nítòótọ́ tí ẹ sì wá ìlọsíwájú fún àṣà èdè àti ìtàn Yorùbá ẹ jẹ́ ká gbìyànjú láti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube yìí yóò yẹ wá kò ní yẹ ẹlẹ́ ire báyìí lójú owó rí ògèdè ire lójú gbogbo wa ò máa rí láṣẹ Elédùmarè pẹ̀lú eléyìí ni màá fi wá máa dágbére fún gbogbo wa lórí ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ fún ti òní ìpàdé wa tún di ní ọjọ́ míì ọjọ́ ire àtúwà tún padà pàdé lọ́sẹ̀ yìí láṣẹ Elédùmarè èmi ẹ máa wálé mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi èmi ò ní bá wọn lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sálẹ̀ odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin èèyàn yẹ̀yìn olólùfẹ́ èdè Yorùbá pàtàkì náà ni màá tún bá pàdé ìwé lójú owó rí ìwé ni a máa jẹ́ tiwa o fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní apá ọ̀dọ̀ wa ń bì í ohun ayọ̀ làásùn o.